àti àwọn náà sì ń bẹ ní òní abẹ arọ kí ó sọ ọ̀pọ̀lọpọ̀ láti ọlà àti ìgẹ fún aṣíwájú ẹ̀dá anábì wa Muhammad àti gbogbo àwọn aráalé rẹ̀ àti gbogbo mùsùlùmí títí di ọjọ́ gbẹ̀ǹde alùkìyàmù èyí tí a ó fi ṣàlàyé fúnra wa lónìí ní ṣókí ṣókí ṣókí òun náà ni nípa àdísì Abdullahi ọmọ Abbas kí ọlọ́ọ̀bá ni yọ́nú sí òun àti òbí rẹ̀ ó sọ pé ní òjíṣẹ́ ńlá anábì wa Muhammad ó sọ fẹ́nìkan nínú àwọn sàábé ìpè ní ń ṣe ń tà ń pè ní wáàsí fún mọ́sà ìjèrè nǹkan márùn-ún mọ́sà ìjèrè nǹkan márùn-ún kí nǹkan márùn-ún kò tó bá wọ mọ́sà ìjèrè nǹkan márùn-ún kí nǹkan márùn-ún kò tó dé bá wọ ó wá ń sàlẹ̀ nǹkan márùn lọ́kọ̀ọ̀kan nǹkan àkọ́kọ́ tá a gbọ́dọ̀ jèrè òun náà ni àsìkò ọ̀dọ́ èyí tí lábúrò ń pè ní shabab àsìkò ọ̀dọ́ àsìkò tí yẹn lágbára ni tó lè ṣe nǹkan láì mọye tó náà kọ ẹja jèrè àwọn tá a jọ̀dọ̀ ká máa ṣe ń tu dáa lásìkò yìí kó tó di pé ní àdàgbà ẹlẹ́ẹ̀kejì ni pé ní ká jèrè àlàáfíà tí ọlọ́run bá fún wa kó tó di pé ní àárẹ̀ yóò ṣèyàn ẹni tó bá wà lórí àárẹ̀ àwọn nǹkan bẹ kánrin tí ò ní lè ṣe ẹni bá lálàáfíà ni ó lè ṣe nítorí náà kọ ẹja jèrè rẹ̀ kó tún di pé ní ààrẹ ò kàyàn àbẹ́ náà rẹ̀ kó tó wá kàyàn ẹja lògbà tá a ní fún àlàáfíà kálu dáadáa ẹlẹ́kẹta òun náà ni ajé owó dúkìá tọ́lọ̀ ń fún wa àti lówó nù wa ẹ jẹ́ kí á jèrè owó náà ká ná sí tọ̀dọ̀ Ọlọ́run ọba ká fọwọn tí ò ní ká ṣàánú wọn ká tọ́jú wọn kó tó di pé ní àádìí aláìní ẹlẹ́kẹrin òun náà ní pé ní ká lo àsìkò tọ́lọ́run bá fún wa ní agbára pàápàá ju ọ̀nà tí ẹjọ́ lórí kí wọ́n lo àsìkò tí wọ́n fi wà ní àsìkò agbára kó tó di pé ní agbára náà ó bọ̀ lọ́wọ́ wọn àìmọye tó ti jẹ́ lórí tí ò jẹ́ mọ́ nísìn ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ní pé ní ká jèrè ọlọ́run ọba tó láre ga tó ní ká máa mí ẹ̀mí tọ́lọ́run ọba fún wa kó tó di pé ní àákú torí gbogbo wa náà ni a fa ilé ẹlẹ ẹjá wa jèrè kó tó di pé ní ikú náà dé àmì ọlọ́run ọba tí ọlá rẹ̀ kó mọ́ sáyẹn ṣe àlékún ìmọ̀ọ́nì ẹ̀yìn kan wa dálà dan matso gaba kaɗan kaɗan saboda ruwa duk za a takaita kudu ba kwarai don kar mutane su cutu da ruwa waɗanda suke ganin akwai dan fili tsakanin fila da fila ana iya dan matsawa domin waɗanda suke baya suna cikin ruwa su shigo za a ita hudu ba kwarai saboda kada ya zanto an cutu mun gode allah ya saka da ku give thanks to almighty allah